يا ناشي وعن أم عطية قالت أمرنا أن نخرج العواتق والحيض في العيدين يشهدن الخير ودعوة المسلمين ويعتزل الحيض المصلى متفق عليه وعن ابن عمر كان النبي صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة متفق عليه وعن ابن عباس أن النبي صلى الله عليه وسلم صلى يوم العيد ركعتين لم يصل قبلها ولا بعدها أخرجه السبعة وعنه أن النبي صلى الله عليه وسلم صلى العيد بلا أذان ولا إقامة أخرجه أبو داود وأصله في البخاري الحمد لله والصلاة والسلام على نبينا محمد آله وصحبه كون ولو أتركاتك كون أسواجها anábà muhammad sallallahu alayhi wa sallam ní ìtẹ̀síwájú lórí àlàyé nípa àwọn kàkóso mọ́yọ̀nù ẹ̀yìn wa àwọn ẹ̀kọ́ wo ló so mọ́ àwọn ọ̀nà wo àti bóòlù sí yẹ ká kírun sọ̀lá àtúnlẹ̀ ẹ̀yìn àwọn eléyìí òun ni àgbéyẹ̀wò láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. pẹ̀lú ọ̀dọ̀ àlá a máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kà sí wa létí. a ti sọ fún wa àsìkò tá a máa ń ṣe ẹ̀yìn àti àwọn nǹkan tó yẹ ká sí i nígbà tí a bá fẹ́ lọ eid ó jẹ́ bí àwọn ẹ̀kọ́. náà èyí tá a fẹ́ gbéyẹ̀wò lónìí òun ni pé àwọn àwo gan-an lọ́yà tí wọ́n lọ eid ṣé irun ọdún léyà àbọ̀dún àwẹ̀ ṣé gbogbo wa lọ́jọ́ rẹ̀ yẹn fún ni àbí táwọn kan bá ti lọ kọ̀ọ̀kan àwọn kan bó ṣe jásí pé ní láwùjọ wa lónìí a rí pé ọ̀rọ̀ ọdún yìí ọkàn àwa apá kan àwọn mùsùlùmí kọ̀ọ̀kan apá kan bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀kọ́ tàbá wa mùsùlùmí tá a wà nínú òòlù kọ́dà àwa mùsùlùmí tá a kírun ní mọ́ṣáláṣí lójoojúmọ́ kì í sọ̀gbọ̀n ọ̀rọ̀ wa ni máa ń lọ sí. Si tawhid ká tó wá sọ pé ọgọrọ mùsùlùmí tí wọn èké ẹ kírun gbogbo wa ká lọ ni àbẹ́ni ni wọ́n ní ọ lọ ẹ̀yìn. yìí tọ́jú àdìsí ní àṣálẹ́ yìí ó máa ilé ìfúnwa àlànsọ̀ríyà ohun àti ìyá ìpọ̀ àtàkà máa ń gbọ́ àti dáadáa obìnrin tó gbajúmọ̀ dáadáa àwọn ọ̀nà ọmọlẹ́yìn àmọ́lẹ́bí rọ̀dí ala ọ̀tá àlà àlà ìkànnù àwọn obìnrin àwọn àǹsọ́ọ̀rù ó sì ní àwọn ipa tó kó gan nínú ẹ̀sìn yìí pàápàá jùlọ àwọn ojúṣe ńlá kan bẹ fún un tí nídìí ẹ̀sìn yìí nínú táwọn olùmọ́ká òun ni pé ń àdéhà gbogbo àwọn tó bá kú lóbìnrin ní ìlú mọ̀dínà òun ní sábà máa ń wẹ̀ wọ́n òun ní sábà máa ń ṣe kéde òun ní sábà máa ń wẹ̀ wọ́n ẹ rí i pé hadith èyí tí ọ sọ fún wa nípa pé bá a ṣe wẹ̀ kú lélẹ́yìí nígbà tí wọ́n ń wẹ ọmọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹni pé ọ̀rọ̀ ìyàwó ọmọ àti ìyá yìí náà òun náà ni wọ́n gbà wá mẹ́ ló fi jẹ́ pé obìnrin tó pàtàkì gan ni nínú ọmọ yìí. ìyá yìí kọ́ọ̀lá ọ̀sọ̀ báyìí omirna anọkùnrin jà làwọn àti. ó ní wọ́n pa wá láṣẹ wọ́n pa wá láṣẹ wọ́n pa wá láṣẹ nísọ àbá kábá ní wọ́n pa wọ́n láṣẹ kò sẹ́ni tó pa wọ́n láṣẹ tó kọjú ànábì ànábì lọ pa wọ́n láṣẹ o tá ànábì bá wá sọ̀rọ̀ fún wọ́n pa wọ́n láṣẹ tá ànábì gbà lérò ọlọ́ bàtí àríwá sọ nísìnyí pé wọ́n pa wọ́n láṣẹ kí làṣẹ tí wọ́n pa yín o. anọ́kùnrin yàrá àwa ti kọ̀. ipe ká mú jáde tá a bá ń lọ sí rìd àwa àkẹ́kọ̀ àwọn tá à ń pè ní àwa àkẹ́kọ̀ ìtumọ̀ àwa àkẹ́kọ̀ pọ̀ ní èdè lárúbáwá àmọ́ pé kéyìí tó bá wulẹ̀ kọjá ń bẹ̀ wọ́n ṣàpáwá lásìn nínú ìtumọ̀ rẹ̀ òun ni pé àwọn obìnrin tẹ́ máa gbénú ilé tí wọ́n yìí sábà jáde ta wọ́n ní tọ̀ ẹ má ti pé ẹ̀ jáde tàbí ẹlẹ́wẹ̀lẹ́ àníyó o. ẹ̀yin tẹ́ ẹ gbá tẹ́ ẹ gbélé fún àṣẹ ọlọ́run ikú ẹ̀ kí ń lọjà tẹ́lẹ̀ ẹ má ní pé tó bá ti jẹ́ ọdún ẹ̀ wá ní jáde o kọ́dà bẹ́ẹ̀ bá wọn lọ kí wọn níjọ ojoojúmọ́ tẹ́ẹ̀sì máa jáde lọ kí ọdún ní tó ti bàlágà àtàwọn èyí tí ìbàlágà àwọn ọ̀sìn wẹ́rẹ́ àwọn ìyẹn náà wọ́n ní á kó wọn jáde nínú túmọ̀ òun ni pé wọ́n ní àwọn obìnrin tábàjọ́mọ lóàbí wọ́n ní asekeni alùpùpù ni pé àwọn tí yìí sábà jáde tẹ́lẹ̀ ẹ̀kọ́ wọn jáde pẹ̀lú pé kí ni alùpùpù jáde àwọn àtẹ̀kọ́ àwọn obìnrin tí yìí sekeni tí wòye sábà jáde tẹ́lẹ̀ ẹsẹ̀ kí ni ẹni wọn jáde. dábà ní ẹni tí ìsábà jáde kọ́ jáde ajẹ́kí mi bá bè haúlá ìwọ́tọ̀ máa jáde tẹ́lẹ̀ tó ṣe pé kò sẹ́ni tó bá sọ mọ́lẹ̀ ó ṣe ni ọjà nínú obìnrin ajẹ́kí wọ́n ní wọn náà bọ̀ wá sí èdè o àwọn obìnrin kan bẹ kọ́dà bí nàìjíríà bá lẹ̀ àwọn jáde jáde lè mí o ǹsẹ̀ wá ní jáde lórí àwọn obìnrin kan ajẹ́pẹ́ tó bá sọ fáwọn tí wọ́n jáde kankan jẹ́lẹ̀ à ajẹ́pẹ́ wọ́n jáde jáde títí rí ìpele rẹ obìnrin mi bẹ ìdí rí ìpele ọkọ rẹ bí ó sì máa jáde sọ́sì ọmọ jáde sọ́sì nù wọ́n sì ní obìnrin máa ń ṣe kéde ní máa gbé ní olé ni àbíkẹ́ ni ọlọ́run bá sọ ọlọ́run wà kọ́rin náà bí ipò yòó ti kó nù náà. wala tabarrajna tabarruja al-jahiliyyati n'i ula ẹ̀yin obìnrin Hey! lẹ́yìn ẹ má jáde níjáde àìmọ̀kànmá obìnrin tí ń bá máa jáde sí ìgbẹ́nu lé tiẹ̀ kankan ilé ọkọ rẹ̀ ta nídìí òun náà lẹ́rìí lè yarí sí òun náà lẹ́rìí lè ya bìráwù ọ̀dẹ̀ alára pé òun náà ló ti débẹ̀ ẹ́. ọ̀dọ́ gbogbo wọn ọ̀dọ́ ní ọmọ káàkiri ẹ̀ ilé tí wọ́n yẹ pé kọ́dà ẹlòmíì tó bá débi pé ọ̀dọ́ ibo ọ̀dọ́ ibo ló ti tó sẹ́lẹ̀ ṣùgbọ́n àgàlà obìnrin mùsùlùmí obìnrin mùsùlùmí ọ̀dọ̀ àwọn ibo àwọn ọ̀rẹ́ tiẹ̀ ẹwà tó sẹ́lẹ̀ wọ́n mọ̀ wá tójọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin tí máa wá ṣe irú eléyìí náà tẹ́ ẹ pé wọ́n ní ẹ̀kọ́ ilé tí yìí fẹ́ wọ́n ní kọ́ jáde yìí lọ yìí dìbò torí pé àwọn tí wọ́n jáde ní wọ́n ní káwọn náà ṣe wọ́n ní kọ́ ọjà ajẹ́kí mi ń bá bì haúlá èyí tó fi ń dáa jù kí obìnrin yẹn náà ṣe kóun náà tẹ̀lé wọn. abúlé àbá tó wá rí ni pé irú àwọn obìnrin bá bá tó wá dijọ́ yìí di wà lọ́rẹ̀ o ti lọ

èmi sílá tó sáà ní káwọn ìgbéra wọn wò ọmọ ti lẹ́rì ẹni o gbénu lé rẹ ẹ torí ìdí eléyìí ìyá wa ọmọ àfíyà ó gbé ọ̀rọ̀ yìí wá fún gbogbo obìnrin tí ò fẹ́ lọ yín ìdìlọ kírun tó ní ẹ máa ń lọ darí bàbá sàkó ẹ máa ń lọ ẹ̀fà wálẹ̀ ẹ wọ́n pè ọ́ o wọ́n ní ọjà dé o àdùnnú kò àlẹ́ àwa àti kọ̀ọ̀ wọ́n ní ká mú àwọn obìnrin àwọn tí wọ́n máa ń gbélé jòkó gbogbo ògbà tí wọ́n yẹn sábà ń lọ bìkan wọ́n ní ẹ̀kọ́ wọn jáde. wàlẹ̀ ẹ̀rí yàtọ̀ bí àyíndé yìí. tọ́ ẹni tó tún mú ẹ́síkúùsì wá pé tọ́ kí n nírun wọ́n ní wọ́n tó nírun náà wọ́n ní wọ́n pè jáde wàlẹ̀ ó yàtọ̀ àtobìnrin tí ń se áìdọ̀ lọ́wọ́ tó wà obsolete wọ́n ní kí wọ́n mú ni gbogbo obìnrin tí máa ń ṣe háìdọ̀ náà sẹ́mi ọ̀kí tá a bá ń ta tá a bá ń ṣe háìdọ̀ lọ́wọ́ tó bá fi di ọjọ́ ọ̀run lásán ni kò ní ìdíkan tó kéde ká lọ ìyàn kẹ́kọ́ rà ní lọ́mọ náà sí. àmọ́ tó bá ti kọjọ ìdè ni wọ́n ní wọ́n tó ń ṣe nǹkan oṣù náà má fi nǹkan oṣù ṣe skills wọ́n gbọ́dọ̀ mú ọ jáde ẹ̀rí wọ́n mú ọ jáde kọ́ ọ náà lọ yẹ́sùn níbi ìdì méjèèjì ni o níbi kí náà pé ìdì méjèèjì ìdì adìhá wà ìdì pípa kájáde kálọ̀mì yẹ́wà á rí àwọn àgbàlagbà kan àdàgbà má dànù lọ́dọọdún léyà yẹ́wà á yọ kùnlẹ̀ yọ mọ wá mẹrin káàkiri wọn mọ bí já a bàbá mi báyìí rẹ dé nìyí ẹ wá nílà káyìí má ẹ wá ń fi ẹ wá ń kó àwọn ẹran sí ẹran wọn kó máa jà ọ wá mọ pé ọyọ kọ lọ sí lọwọ ọba rẹ nínú àsìkò yìí ọjọ tó ti pé ẹmí èdè náà ni ó wáyé fún ọ láàrin olókan ọ wá miss opportunity ó miss opportunity kó o lọ gbalada kó o lọ sisi olóore àwọn tí ò nírun náà ni tí wò tún ní kírun wọn tí wọn ní wọn lọ tí wọn ọkùnrin náà ń sèpọn oṣù ni tó o tẹ wá ń wọn ní wọn náà jáde. ẹ olùbá pàṣípọ̀ lọ pọ̀ bá tiẹ̀ ṣe ẹ wá jẹ́ àwọn káàkiri o àwọn àbá àkótó máa wá rí àwọn sọ̀rọ̀ lórí ẹ̀ fún ní báyìí tó ẹlòmíì tó bá mísì ìrún yìí báyìí lórí ó sì kò ní gbádùn ọdún náà ìrún yẹn kí nínú nínú sì máa láì àwọn kan wàá kà pé ọmọ abẹ́rẹ́ jà káàkiri yóò mọ̀ abẹ́rẹ́ jà káàkiri ẹ̀lá yà burú ni. Nà yashhad na lkhoir. Wọ́n láwọn obìnrin tó ti pa àwọn ṣe nǹkan oṣù oníbèrè lè béèrè pé kí ni wọ́n á bẹ́ẹ̀ lọ sí lọ́hùn sí bí wọ́n ò ní kí ìrùsí bí ìrùn lọ kí ànábì wa ti sọ ohun tí lọ sí ànábì ni yashhad na lkhoir. wọ́n lọ jẹ́rìí sí tí ń ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí kí ni orí náà orí bá àwọn mùsùlùmí kójọ wá kírun lọ́jọ́ kan náà orí bá àwọn mùsùlùmí kójọ wá rántí ọlọ́run lásìkò kan náà kọ́ lọ jẹ́rìí kọ́ ọlọ́run bá àwọn mùsùlùmí ṣe pọ̀ tó nàbí ní lọ́lọ́dà jù káwọ̀ rí wa kí ojú wọn máa fi pé ẹ eh, àtàwọn ah, ẹni tó mùsùlùmí ẹ́ eh? sàmẹ̀ àṣẹ mùsùlùmí ni kí wọ́n rí kẹ́rọ wá bà wọ́n nígbà tó bá kójọ láti sí kéde láti láti sí ìrántí ọlọ́run ẹni kóbìnrin náà jáde káwọn náà lọ jẹ́rìí síbẹ̀ kódà bí bá ń ṣe kóṣù lọ́wọ́ kọlọ wàdà ọ̀dà mùsùlùmí. ìwà ṣèyí wọn nìkan ní ọ̀jẹ̀rì sí kó tún wà lọ jẹ́rìí sí ìpèpè táwọn mùsùlùmí ó pèpè ìyẹn ni pé ìbẹ̀ lọ́wọ́ tó fẹ́ bẹ̀ lọ́wọ́ tó tọ́ bá ti lọ kí òun á bẹ̀ lọ́wọ́ àbá àdìjẹ lọ kálukú ó bẹ̀ lọ́wọ́ ba lẹ́yìn ìrún rẹ̀ pàápàá jùlọ ìmáàmù ọbẹ̀ lọ́wọ́ ba fún wa níbi òkútúbà ìmáàmù ó sì kéde yóò bẹ lọ́wọ́ bá fún wa ní kútu wọn náà lọ jẹ́rìí sí kọ sáámi lọ́wọ́ kẹ́mi ìwo obìnrin tó ń sìn kan sùn lọ́wọ́ náà lọ jẹ́rìí sí kọ sáámi ẹlòmíì máa ní ọjọ́ máa tì míì àfà wọn adájòkó wọn yóò yóò ti ọ wọn yóò yóò ti kọtí wọn nìkan yóò ṣẹlẹ sí kò sí kò sí bẹ́ẹ̀ ṣe méjì wọn wọn nìkan náà nìkan sí sáwọn obìnrin tí ọba sí padà sí wọn àbí ẹ ẹbí àbí wọn bí torí pé náà ni ó ní èyí èyí tí wàá láyé kò dé kíni obìnrin yìí ò pé ẹ̀jẹ̀ kiri ẹ̀wọ́ ti dé fáírọ́ọ̀sì torí pé kó ní ìyẹn ní túmọ̀ pé obìnrin tó dángájíá ni ọlọ́wọ́n bá lọ dáa fún wa bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ nu kí wọ́n ṣèdọ̀tí yẹn lóṣooṣù ló túmọ̀ sí pé obìnrin yẹn ṣe kíni ọ̀dàǹgájíá ọ̀dẹ̀ obìnrin ó yáyì. wọ́n náà wọjọ́ tí ìyàwó aisha tí wọ́n fẹ́ lọ sí hajjatul wada tí wọ́n fẹ́ débi tí wọ́n fẹ́ dé hajj tán wọ́n ti gbé ara mi tí ìyàwó aisha ti gírí tó bẹ̀rẹ̀ sí ni máa ṣe aládàá rẹ̀ á inú rẹ̀ bá bàjẹ́ pé yéè láàrin gbogbo àwọn ìyàwó ànẹ́bì tá a lọ sí hajj lọ́dún lẹ́yìn pàtàkì gbára mi tán èmi nìkan ni wà ní láǹfààní àti ṣe hajj subhanallah èmi nìkan èmi tí mo jẹ́ èmi tí mo jẹ́ ojú ànábì èmi first lady èmi nìkan àwọn eléyìí ó tún wá gboyè mọ́ mi lọ́wọ́ báyìí níbi iṣẹ́ olóore yìí inú rẹ̀ wá bàjẹ́ kí lànà mi sọ fún sọlọ́wọ́ àrùn ọ̀sálà ẹni bẹ̀rẹ̀ sí ní rẹ̀ yẹn wọ́n bànújẹ́ lọ́mọ pé tí ń ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí ọ yìí kò sí obìnrin bàní ádámà tọ́lọ́wọ̀ ní kọrú rẹ̀ mọ́ gbogbo ọmọ ànábì ádámà lóbìnrin pátápátá lọ́lọ́kọ bẹ́ẹ̀ fún tiẹ̀ ló dé yìí tí wọ́n náà ń bọ̀ tiẹ̀ dé ni tiẹ̀ náà ṣégin tí wọ́n náà ń bọ̀ kíní ẹ̀ ní ọba ó wá mú ẹ̀mí àyíṣà lẹ́kẹ́ni ọwọ́ alẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ní òrí lọ́dún yìí àwọn fẹ́ ṣe jọ́ mi ẹ̀yìn náà lè rí ṣe kébí lọ́dún alẹ́ kí gbogbo obìnrin lórí bí ọba rẹ̀ nìkan tó ń ṣe ẹ̀rẹ́ lóbìnrin pé ah ìyá wa wọ́n máa ṣe kẹ́lẹ́ ni ìwọ náà ó ṣe tiẹ̀ wọ́n yìí fi yọ̀yìn wọ́n yẹ̀ gbọ́ tóbìnrin bá tóbìnrin bá wà láàrin oṣù mẹ́ta tí ò rí yóò ti máa pariwo káàkiri àádọ́gbò ti máa gbowó rẹ̀ tòló ti mọ̀ pé ọbẹ̀ ti bà wọ́n bì kan nù nínú kó lóyún tí ọba ti wá lóyún ni àwọn dọ́kítọ̀ máa gbowó rẹ̀ àwọn sì léyìn ni lọ sí tẹ̀sí lọ́rùn yìí lọ sí báyìí torí pé ọgbọ̀dọ̀ rí ni ara àlàáfíà àwọn lọ́wọ́ anábìwá tẹ̀síwájú. ويعتزل الحي بالمصلى anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní àmọ́ àwọn obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù yìí o tí wọ́n ń ṣe àládà àwọn yìí o yẹ àtàlùnẹ́l mọ́sọ́lá irú àwọn obìnrin bẹ́ẹ̀ wọ́n fi àyè ibi tá a ti ń kírun sílẹ̀ wọ́n lò lọ́tọ̀ ìyẹn ní kánú ìbáyìí láti ń kírun ṣẹ̀pá sọ́jọ́ ní pé anabi sọlá àlọ́sẹ́lẹ̀ kìí kírun ìdì nínú mọ́sálásí ní máa ń lọ sẹ́yìn ìlú ni ẹ̀yìn ìlú yẹn náà ti wá pípí ẹ̀rẹ̀ kalẹ̀ fún ìrún ibẹ̀ náà máa ń pè ní kíni mùsọ̀lá alábi wa sọ fún wa pé kíni kí wọ́n fi mùsọ̀lá yẹn sílẹ̀ yẹn ni pípí tọ́wárí bá àti kírun kí wọ́n kalẹ̀ kí wọ́n kù ló ń bẹ̀ kí wọ́n dún ní ibò mi eléyìí lọ́kọ̀ àtàwọn afá mi sọ pé mùsọ̀lá náà ibi tá a bá ti ń kírun eid ìdáyọ̀ bá fún mọ́síláṣí láti kíni láàpọ̀ òun náà bá àfá mi ti sọ̀rọ̀ bó tẹ̀lé pé ẹgbàá wa àdìsí mi sọ fún wa pé ọ̀yà àtẹ́sílẹ̀ sọ́láàtà àwọn obìnrin yóò ṣe kiri wọn ó fìràn sílẹ̀ wọ̀ ní kírun ẹlòmíín wá túnú àwọn olùmọ̀ pé irun ní eléyìí náà tù ó ti kò túmọ̀ sí pé mo sọ láì mọ̀ nílùú mẹ́ lọ́dọ̀ ẹlòmíín nínú àwọn apá àmì ètò kílẹ̀dì òun ni pé kiri mo sọ láì gẹ́gẹ́ bó ṣe wà nù àdìsí ilé àwọn obìnrin tí wọ́n ṣe kóso yìí wọ́n ní ṣe kiri wọn ni ní dó ní ibẹ̀. ilé ìbàjẹ́ orí wa pé ebi tá a ti ń kí wọn rí ọgbọ̀dọ̀ ní àyè special tí ìbá ṣe bíbú èkó ìṣèrí tá a máa láyè mọ́ bó tẹ̀lé á sí pé ní àwọn míín náà ti láàyè ní tí kò padà débẹ̀ abádébọ̀ àmọ̀kó bẹ̀rẹ̀ ní sìn wọ́n ní mùsọ̀lá ó ti yé ìlú kan ti rọ kiri káàbẹ̀ ni ibi tó ń pè mùsọ̀lá yẹn náà gbọ̀dọ̀ mọ́ sí kéde táwọn obìnrin bá wá ń jọyìn káwọn sí kéde kí wọ́n mọ̀ wọnú ibẹ̀ torí pé mo sọ ńlá ní ibẹ̀. eléyìí òun ni àlàyé lérí hadisi ká wá lọ kí ìrún eid ká lọ kí ìrún eid sọ̀rọ̀ ẹ̀yẹn ni àbí kì sọ̀rọ̀ ẹ̀yẹn ọ̀rọ̀ mẹ́ta ni àwọn olùmọ̀sọ́lé lérí àrínú àwọn olùmọ̀ tí wọ́n ní pé súnà ni kákìrún eid bí ọba kìkò lẹ́sẹ̀ àmọ́ àwọn tí wọ́n ní súnà yìí sí wọ́n lẹ́yìn wọn ò lẹ́yìn torí pẹ́ẹ́rì wọn ò fìdí múlẹ̀ ẹni wọn tó kíni kò fìdí múlẹ̀ kátó máa lọ lórí eléyìí lójú méjèèjì ìbẹ́nu àdísì míì tó jẹ́rù àdísì dá kàtẹ́yìn náà tí ànábi sọ̀rọ̀ láàrin wọ̀sánlá ti ń sọ fún ọmọ àti ìyà pé ìgbà tí ń kọ́ lẹ́kọ̀ọ́ pé wọ́n máa wọ̀nyí jáde báyìí. ìkan wá tẹ̀lé lọ́dọ̀ ànábi náà obìnrin yìí pé tá a bá rẹ́rìn kan nu wa tó ṣe pé lẹ́yìn sàlàhà jìlì bá bọ́ tí ò ní jìlì bá aṣọ tí yẹn máa ń wọ̀ lé aṣọ lé bóòlù oṣù tó ṣe tó dáadáa kóun náà jáde lọ sí yìí anabi ni pé létòlébísàá òkùtòhá ní jìlìbá ìhà anabi ni tí ò bá rí yìí tí ó wọ̀ ẹni tó bá jẹ́ ọmọ ẹ̀yà rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ládùúgbò kọ́yà nínú jìlìbáàbù méjì tó ń bá ní kọ́yà lẹ́yìn ọ̀kọ́kọ́ wọ̀ ọ́ lọ kọ́yà nìlọ. ajẹ́pọ̀rọ̀ yẹn lè débi pé ọ̀ gbọ́dọ̀ mú ẹ́síkúsì wá pé ọ̀rá sọtọ́ wọ̀. ọ̀rá stọ́ọ̀fù tọ́ọ̀bá ní yá ya yá ànábìsọ̀ pé ìdáná lẹ́yìn àjèrè báàbọ̀ ìkan nínú wa tí ò ní tí ọwọ́ kọ́ anábìnrin ní tún ní ó kù tó ha mi ń jẹlé báàbí ha kọ́mọ ìyá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kó fún un nínú jìlìbáàbù tó ń bá nílé kó àtúgbọ́ yín bí eléyìí náà pé àṣé tí obìnrin ọba jáde kò gbọdọ̀ jáde pẹ̀lú aṣọ lé ọgbọdọ̀ jáde pẹ̀lú aṣọ gbàgẹ̀rẹ̀ tí ó gbèrè aṣọ lé torí pé ìpìlẹ̀ ni pé obìnrin tí wọ́n fi mákòjúwe wá ipe tí ọba lásọ yìí wọ́n lọ́nà tí wọ́n lè tẹ́lẹ̀ aṣọ tí ó wọ̀ jáde ni wọ́n sọ pé tí ọba léyìí tí ó wọ̀ jáde ń kọ́ tá à ń pè ní jìnnì báàbù aṣọ gbàgẹ̀rẹ̀ ànábì wa ni ẹ̀yà ajẹ́ tó gbogbo obìnrin tí ń jáde tí ó wọlé èsì jáde tí ó wà kára jáde àbí èyí tó ti wá parí rẹ̀ tọwọ́ body of jáde tọwọ́ minisket jáde tọwọ́ legis jáde àti oríṣiríṣi àwọn aṣọ èyí tí wọ́n máa ń wọ̀ yẹn tọwọ́ jáde àsọ ti jáde ní jáde àyè nìkan àsosíjáde níjáde ẹni tí ń ṣe ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala. torí ẹ̀ ni pé gbogbo obìnrin ọ̀rẹ́ èèyàn ni pé tí wọ́n bá jáde kúrò nínú ilé ọkọ wọn àbí ilé bàbá wọn aṣọ tí wọ́n fi ń saṣọ ọ̀ṣọ́ wọn ò gbọ́dọ̀ wọ́ jáde kí ni wọ́n gbọ́dọ̀ wọ̀ jìlìbáàbò ni. òun lẹ́gbọ̀ọ́ lẹ́gbọ̀ọ́ lọ́wọ́ jáde nítorí pé òun lọ́lọ́run bá pa wọ́n láṣẹ rẹ̀ pé òun ni kí ẹ wọ̀ yìnyínná àlèyínná méjàlá bí ìhìnnà. ó ti yé ọlọ́run ní ẹyẹ obìnrin ọlọ́run pé àgbẹ̀gbẹ̀ láṣẹ ìpè ilé àgbẹ̀gbẹ̀ sọ fún àwọn ìyàwó rẹ sọ fún àwọn ọmọ rẹ sọ fún àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ lòdòdò yóò níná alẹ́ yìí ná méjàlá àbí ìbèké nù. pé kí wọ́n gbé jìlì bá bù wọn o. torí ẹ̀yọ́ máa yá wa mùsùlùmí ẹ̀yìn yá wa asọ́lọ́wọ́n bá ní ẹ máa wọ̀ jáde òun náà ní jìlì bá. jìlì bá bù lásọ wa asọ́lọ́wọ́n yọnu sí. ẹ wàá wọ̀ òun lẹ́wọ̀ jáde òun lẹ́wọ̀ máa rí ta. ẹni tí ó bá rà ọtọ ẹ̀wọ̀ sínú ayẹ́kọ́ tó bá wọnú ilé wa lóbìnrin ẹgbẹ́ yìí bákùnrin bá tó wọlé wá kan tí ọkọ yín gan tí sọmọ ìyá yín lójú méjèèjì ẹ tún lè má bu ọ̀hún eléyìí ni tó sì yẹ àti yín ká mójútó lẹ́ni tí lọ lẹ́ni pé kan ní ọ̀ràn ni anábì sọ́nà àdísì mohamed nígbà tó rán lọ sílùú yamani pé sọ fún àwọn aráàlú yamani pé ìnìlára ìfárọ̀dà àléhìn hamsa sọ̀làwá ti ń pé kó lè yá omi wà nílà wọn lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ pé kí ni sọ fún wọn pé ọlọ́run ní anábì ní sọ fún wọn fọlọ́run bá ṣe lọ́rùn ìyẹn ní wọn lérí ìrún wákàtí márùn lójoojúmọ́ ó ní kọ̀dákọ̀ ọ̀run mí kọ́ràn yẹn ní ma ajẹ́ pé ìrún èdè kọ́ sunna wọ́n lé léyìn òtó lẹ́rìí pé wọ́n ní àìrí tó wà ẹ̀rí mi tó tún wá ni pé wọ́n lárúgbó owó oko kan bá ànábì lọ́dọ́dọ́dọ́ ànábì sọ̀rọ̀ máa lọ sọ́nà ọba ní kánàbí ọkà fún àwọn òfin ẹ̀sìn wá àwọn òfin ẹ̀sìn fún ọkà ọ̀rọ̀ yẹn ni. lábàáyé wọn á pé wàhálà alẹ́ yìí abẹ́ ìrò hà ṣé nǹkan míì tó jọ̀rọ̀ yẹn lébi lérí mọ́nú o. òfin ẹ̀sìn ànábì ni láà ìlà àtàkọ wà kò sí mi tọ́jú ọ̀rọ̀ yẹn fún ọmọ àyàlódó kíni tó bá máa ṣe ní àfílà lóko. wọ́n ní ànábì ọ̀ka ìrún éèdì sínú rẹ̀ torí àkẹ́kẹ́ni èsì ọ̀rọ̀ yẹn. sí wọ́n lẹ́yìn lọ́dọ̀ tiẹ̀ wọ́n lẹ́rìí àmọ́ wọn ò lẹ́rìí torí pé àdìsí àkàtẹ́yìn jẹ́ oyé wa pé àní ẹ̀kú wọn jáde níṣẹ́ ẹ̀kú wọn jáde. àwọn àmì àmọ́ àwọn àbá sàlàyé pé wọn ò lẹ́rìí iná bí wọn ò lẹ́rìí wọ́n ní pé àlàyé tà nẹ́bi ṣe ní ìbámu sí ti lágbáwá yẹn béèrè nípa àwọn ìrún tó jẹ́ tó jojoojúmọ́ ni kìí ṣe ìrún tó ti pọ́ tó bá ní sábàbí tó bá já wa ẹ̀ gbọ́ ìrún tó jẹ́ jojoojúmọ́ ni kìí ṣe ìrún tó ti kéde pé kí ló jẹ́ ìrún jojoojúmọ́ fún wọn tó jẹ́ ọ̀nà ìyàdọ́ lérí òun làwọn tánà fi sọ̀rọ̀ àmọ́ àwọn àrùn kọ̀ọ̀kan tí ó já wa tó ní sábàbí ọ̀wọ́nú ẹ̀ bíi tẹ̀yíyàtọ̀ lè mọ́ sí ẹni táwọn àfáà kan àwọn bíi kòsóòkò sàmùsì tí ìmọ̀lẹ́ òun ọ̀bá yọ táwọn ọ̀gọ̀rọ̀ apá àgbàbẹ́kẹ́ ni ọ̀ràn yẹn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn kan já wa ni irú ẹ̀ náà ni irun ẹ̀yìn ó já wa ni torí ọ̀ràn yẹn ni àwọn kan wá ní pàtó kìfáyà ni wọ́n ní pàtó kìfáyà ni ipe táwọn kan bá ti ṣe gbogbo àwọn tó ń fẹ́ nájà yẹn wọ́n kàn wọ́n ní ẹ̀ṣẹ̀ tó wọ́n fẹ́ nájà yẹn àmọ́ fún wọn lọ kí wọn èyí fún wọn ní lẹ́sẹ̀ lẹ̀ àkànwá nílò àti àwọn tí wọ́n ní súnà ni àti àwọn tí wọ́n ní ọ̀ràn èèyàn pé táwọn kan bá ti sékè sọ̀rọ̀ yẹn gbogbo àwọn yòókù mọ́ ó ti yé bí ọ̀rọ̀ kápẹ̀rún nísìnyí ẹ̀fọ́jáde kan bá ti pẹ̀rún kò sẹ́sẹ̀ bá wà ọ̀ràn yẹn ní kápẹ̀rún nílùú àwọn mùsùlùmí àmọ́ tẹ́lẹ̀ kan bá ti pè é tí wàá náà tó máa lọ́kùnrin ni ẹ̀dá òkà ni ó ti ẹ̀kọ́ ni ó ní alákan ti wọ́n ti wọ wọ́n ti wọ òwe nínú wáńdá sí. wọ́n ní pé irú ọ̀rọ̀ ẹ̀yàn bí ìrún pèsè rí yẹn náà ni ìrún ṣe rí tẹ̀pẹ́ táwọn ti ṣẹ́kẹ̀ sí ẹ̀sìn fáwọn yòókù àwọn kan wá ní ọ̀rọ̀ ẹ̀yàn túláàsì gbogbo aráàlú wọ́n ní gbogbo aráàlú wọ́n ní àdéhùn tí wọ́n sì mú wá yẹn àlàyé tí a ṣe lérí ẹ̀ yẹn òun náà wà ní sọ wọ́n ní pàápàá jùlọ pé alẹ́gbẹ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó ní ká mú àwọn èèyàn jáde nínú ẹ̀ ká mú àwọn èèyàn jáde ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ jẹ́ ni fasọ́lì iná àtọ̀ iná kàkàlìkàwùtà fasọ́lì rọ́bíkà ọlọ́run ní kírun bọ́lọ́ kírun éèdì bọ́lọ́ kó o sì fa ẹran iléyà rẹ̀ eléyìí ni àwọn olùmọ̀sọ lábẹ́ hadisi yìí àríláǹfààní àti tẹ̀síwájú lẹ́yìn hadisi tí ó tẹ̀lé nítorí àkókò kọlọ́mọ sọ̀hánù tààlà tí wọ́n sàṣe ẹ̀mí àti ní ẹni ilé wọ́n sàgbàdo àwa kó pé bó kíláàsì fún wa nínú àwọn iṣẹ́ wa ẹ̀tọ́jú ọlọ́wọ́ gbàlá kó gba gbogbo àwọn ìgbìyànjú wa lọ́kùnlọ́sì tó já dákẹ́ sí àwọn lórí ni ما سبحانه لنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك نعم